إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخواني الكرام وأخواتي الكريمات السلام عليكم ورحمة الله وبركاته أرجوكم الله با عليكم الله با أتيري أجنجة الله kọmọ bá nẹ́gbà Muhammadi sallallahu alaihi wasallam àti àwọn arábí annabi sallallahu alaihi wasallam àti àwọn sọ̀hábà annabi sallallahu alaihi wasallam àti gbogbo olùjọmọlẹ́yìn annabi sallallahu alaihi wasallam títí ọjọ́ gbẹ̀dẹ̀ kìyàmà ya ikhwanana a wà ní tafsiru suratul kahf àlàyé nípa ìtumọ̀ fọ́síwọ́wẹ́ suratul kahf sura tí ọlọ́run bá ti sọ̀tàn àwọn ashabul kahf àwọn ìjọ ọ̀dọ́ tí a wọ́n lọ sí orúkọ àpáta láti lọ fẹ́ra wọn bá máa nítorí ẹbọ eléyìí tí ó fọ́nká láwùjọ wọn wọ́n wá yẹra fún àwùjọ tí ẹbọ ti fọ́nká yìí wọ́n yẹra fún àwùjọ tí wọ́n ń fi ìdí ọlọ́run bá wọn yìí lẹ́ni tó sá fún ìyà ọlọ́run bá nígbàtí ìyà ọlọ́run bá sọ̀kalẹ̀ lórí àwọn alábòsí fọ́n bá kó àwọn náà papọ̀ àti lẹ́yìn tó gbé ẹ̀sìn rẹ̀ sá kó fún fitna sóra tọ́lọ́run bá ní kílá sí sọ̀rọ̀ wọn òun àyà ń bá lọ àti bá láyé sọ̀rọ̀ náà di àyà ẹlẹ́ẹ̀kọkàndínní àádọ́ta verse 49 bẹ̀rẹ̀ ní abáyé àwọn bá àlàyé aya verse 49 yìí aya 49 yìí abala yẹyẹ dé orí wàwájájú máa àníyú ààbírọ̀ wàlá yọ́ fi mọ̀rọ̀kù ka áhàdá ibi tí a bá dé nìyà ọlọ́run bá lè kẹ́lá ń fún wa ní ìrò nípa àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ pẹ̀lú àkìyàmà láti lè bá pèsè kalẹ̀ di ọjọ́ yìí ká pèsè àwọn sẹ́ẹ̀rí eléyìí tí ó mú wa rí ìkẹ́ ọlọ́run bá lọ́jọ́ gbé dàkìyàmà káàkiri sáfà àwọn sẹ́ẹ̀bú eléyìí tí ó mú yọrí ìdí ọlọ́run bá lọ́jọ́ gbé dàkìyàmà nítorí ọlọ́run bá nígbìlá fi sàlàyé àwọn kẹtí ìṣẹ̀lẹ̀ fún wa lọ́jọ́ gbé dàkìyàmà ipò àwọn èèyàn yìí tọ́rọ àwọn èèyàn já sí lọ́dọ̀ ọlọ́run bá lọ́jọ́ gbé dàkìyàmà ọlọ́run bá ń fún wa ní mọ̀ nípa rẹ̀ ọlọ́run bá lè tẹ́lá fún wa ní àgbọ́yé nípa rẹ̀ fẹ́lẹ̀ ìlọ́fà ló fi jẹ́ sí pé ìmá mùsùlùmí ó bí yọ́ ilé ayé ìmá mùsùlùmí ó kọjá ìmá ayé nìkan ó kọjá ilé ayé ìmá nípa ìfọ́síwẹ́wẹ́ nǹkan tí ó ṣẹlẹ̀ láti yáàmà ọlọ́run ah, bá lè tẹ́lá ti sàlàyé ẹ̀fún wa nífọ́síwẹ́wẹ́ nípa àwọn nǹkan tí ó máa ṣẹlẹ̀ lọ́jọ́ gbọ́dá kìyàmà kódà bọ́lọ́wọ́ bá alékèrè ó sì fi àwọn èèyàn wọ́ná àti bọ́lọ́wọ́ bá alékèrè ó sì fi àwọn èèyàn wọ àlìjẹ́nà àti bọ́lọ́wọ́ bá alékèrè ó sì fi àwọn èèyàn àti gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ síwájú gbogbo ilé ìbáyìí àtàwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ tó bá ń bí mùsùlùmí lérè a máa fún wọn ní dáhùn ní fọ́síwẹ́wẹ́ pẹ̀lú àpọ̀ àlùkẹ́yìn a ma fún wọn ní dáhùn ní pọ̀síwẹ́wẹ́ pẹ̀lú súnà sallallahu alaihi wasallam tọba wá ní tàà ti kúrí ni aláti kúrí àbọ́bà tó dáàlù kìyàmà náà tọ́ ma tọ́wà ń bẹ̀rẹ̀ fún wa ní ìrònípa rẹ̀ kò nídìí ká kúrí onídìíká kúrí tí bọ́n bá tọ́ dá alkiyama yìí tójú ẹ̀ tó gbogbo ń tọ́ dá ń bẹ̀ tó ń rí gbogbo tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ tó sì máa tí ó ṣẹlẹ̀ ń bẹ̀ ṣẹbọ́n ló fi wẹ̀ ránṣẹ́ sí wa ìmàtà lọ́mà ní tó jùwọ́ lọ rí nígbàtà bá kú òun náà lọ́wọ́n bá àdéjẹ́ láti sàlẹ̀ fún aláìsí kú yìí ilé báyìí ló bíjẹ́ pé ìmá mùsùlùmí ìmà tó kún kẹ́kẹ́ ni ìmá mùsùlùmí nípa ọ̀rọ̀ ayé ìmà tó kún kẹ́kẹ́ ni tọ́lọ́wọ́n bá àríkẹ́ lábẹ̀rẹ̀ sí máa fọ́ ìmà nípa ayé báyìí bọ́lọ́n ṣe dáǹkà kọ̀ọ̀kan àti orísìsì bọ́lọ́wọ́n bá àríkẹ́ láṣẹ́ ń pè gbogbo nǹkan kọ̀ọ̀kan bọ́lọ́wọ́n bá àríkẹ́ láṣẹ́ ń ṣe nǹkan kọ̀ọ̀kan tọ́lọ́wọ́n bá àríkẹ́ lábẹ̀rẹ̀ sí máa fọ́ ilé pẹ̀lú Al-Qur'an ẹ mà yí pé ìmà mùsùlùmí nípa ọ̀rọ̀ ayé ìmà tó ga ni tá a bá ń sọ̀rọ̀ nípa embryology mùsùlùmí Al-Qur'an ẹ mà bí sí fọ́síwọ́ embryology tẹ́ bá ń sọ̀rọ̀ nípa dermatology ẹ Islam àti Quran ẹ máa dermatology tẹ́ bá ń sọ̀rọ̀ nípa anatomy ẹ Islam sàlàyé anatomy lọ́dún tẹ́ bá ń sọ̀rọ̀ gbogbo oríṣiríṣi àwọn ọmọ bẹ́ẹ̀ Al-Qur'an ọmọ fún ní fọ̀síwẹ́wẹ́ yọ́wà dàbí ìgbà rí pé àbá yúnivẹ́sì ìbò lẹ́ti gíráduwétì náà àti pé tẹ́ gbogbo kọ́ọ̀sì lẹ́yìn tí ẹ ṣe gan ní abájẹ́ tọ́pọ̀ ẹjá lẹ́yìn yúnivẹ́sì náà tẹ́ gbogbo kọ́ọ̀sì lẹ́ṣẹ́ ní subhanallah torí pé ìmọ̀ al-Qur'an yóò máa fún yẹn nípọ̀ sí wẹ́wẹ́ nípa gbogbo nǹkan nípa ara ayé al-qiyama ọlọ́ọ̀bá wọn fún wa nípọ̀ sí wẹ́wẹ́ nípa ìmọ̀ al-qiyama ọlọ́ọ̀bá ní wa wajadu ma amilu hadira ọlọ́wọ́ bá ní tọ́bá jẹ́ bẹ̀rẹ̀ kìyàmà àwọn èyí ó rí tí ó wà pẹ́sẹ̀ntì báyìí àwọn yóò rí gbogbo tán fọwọ́ ara wọn ṣe ní sẹ́nílé ayé àríran tí ó máa wà pẹ̀lú wọn tí wọ́n kò wá tí wọ́n máa rí báyìí kò ní paná sí wọn kò ní sórùnkùn sí wọn fún bí àpẹẹrẹ nísìn bá ṣe wáyé gbogbo ń tàbí fọwọ́ ara wa ṣe níṣẹ́ bí àti níṣẹ́ rí àìlè mọ́ bá ṣe wáyé àìlèmọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ tí ọ̀dá láti ṣe tó jẹ́ sí pé àwa tí ẹ̀ ti gbàgbé máa ṣe ààrín mọ́ báyìí iṣẹ́ ẹ̀ ṣe kíní o ọpamọ́ fún wa bẹ́ẹ̀rẹ̀ ní iṣẹ́ rẹ̀ náà àmọ́ tó bá jẹ́ ọ̀dọ̀tẹ̀ yáàmà gbogbo ń tọ́pamọ́ fún wa yìí níṣẹ́ búta ti ṣe yìí àti iṣẹ́ rẹ̀ táà ti ṣe yìí wajadu ma amilu hadira gbogbo èèyàn mọ̀ wá rí tó ṣe níṣẹ́ hadira tí ò ní pamọ́ fún ma tí ó máa rí báyìí sójú tí kàkà wà ní pàmásí fún tí kàkà ò ní pàmásí tó ń náà mọ̀ wá rí pé a èmi mo ṣe léyìn tòótọ́ a mọ̀ rántí pé lóòtọ́ àsìkò yìí mo ṣe ẹgbẹ́ bó ìjẹ́pá wọn ṣẹta ṣe láyé náà ní dáadáa báyìí dá nígbàtà bá ń padà rí àbíta bá rántí àwa náà mọ̀ sí rẹ̀ pé a ń tòótọ́ mo ṣe tòótọ́ àbíta bá mẹ́ta bọ̀ sí ẹ̀rọ alókùn àwọn náà méjì yẹn pé ápù sí ìtùlọ kò ṣe bẹ́ẹ̀ láàmà ẹ̀rí àwọn ìkàjọ́lẹ́dẹ̀ ìdàkìyàmà ọwájọ́dù máa ẹ̀mìnú ṣàbírọ̀ nítorí ọlọ́run bá àdíkẹ́lá fi sàlàyé nínú sọ́rọ̀tù àìlìmọ̀rán ọlọ́run bá ní yàwó mẹ́tẹ́jìdù kúlù unẹ́sì yàwó mẹ́tẹ́jìdù kúlù unẹ́sì ma'amilu min khairin mọ́rọ̀ wa ma'amilu min su tawaddu law anna bainaha wa bainahu amadan ba'ida ọlọ́wọ́ bá ní yàwó máa tẹ́jì lùkúlù kùnẹ́sì máa àmìlú min khairin mọ́ṣùmọ́rọ̀ ọlọ́wọ́ ní ọjọ́ tó jẹ́ sí pé ọlọ́wọ́ bá ń ròyìn ọjọ́ gbé lọ́kìyàmà ọlọ́wọ́ bá ní òun ọjọ́ tó jẹ́ sí pé tẹ́jì lùkúlù kùnẹ́sì máa àmìlú min khairin mọ́ṣùmọ́rọ̀ ó ń kálukú ọmọ rí gbogbo tí wọ́n ṣe ní sẹ́ẹ̀rẹ́ mọ́ṣùmọ́rọ̀ tí ó máa rí tí ó ní pamọ́ fún báyìí tí ó máa rí tí ó máa wà pẹ̀lú ẹ̀ ó ń kálùkọ́ máa rí wà máa ẹ́mìlú ní ìsú àti gbogbo ṣẹ́ mútí èyàn bá ti pátápátá èyàn rí àmá tàwádù láwọ́ anna bẹ́ináha wà bẹ́ináhu àmàdà ba'ida yóò ma wá wú ẹni kọ̀ọ̀kẹ́ alájọ̀gbẹ̀dà báwo ni ọba ṣe bí báwo ni ọba ṣe dáa tó tó bá lè ṣe ìgbéjìnà tó ìgbéjìnà tó ga ìgbéjìnà tó lágbára tó pé amadu ń bì tí ọlọ́rọ̀ bá sọ pé bàyínáhùmá amadu bàyí ìtumọ̀ ẹni pé bàyínáhùmá masáfàtù bàyídà pé ọ wà láàrin méjèèjì distance tó jìnà distance tó gùn ló wà láàrin ìkà méjèèjì yẹn wọ́n ni bàyínáhùmá amadu bàyídà láàrin méjèèjì yẹn a distance gbèdéke tó jìnà lọ́wọ́ láàrin wọn ibùsọ̀ tó jìnà lọ́wọ́ láàrin méjèèjì tó ọmọ èèyàn ọmọ wá yọmọ wá wú ọmọ èdè ènìyàn iṣẹ́ tó ṣe náà ni o iṣẹ́ tó ṣe fún rẹ̀ ni o àmọ́ iṣẹ́ yẹ yọmọ wá wú lójọ́ àwọn tẹ́ tí ń wù ṣe ilé ayé tí ó tẹ́ yíò wù bí kọ́ máa wà pẹ̀lú ẹ̀rí ẹlòmí máa ń wù bí kọ́ máa ṣe jìnà gbogbo ìgbà ní tó bá lóbẹ̀rẹ̀ àti àmà tó bá gbé ìjìnà ẹ̀wà yóò wádà wípé ah, ọlọ́run ilé ìbáyìí àà ah, ẹgbẹ́ jìnà sí pátápátá ìtò òṣè tí ń wù ilé ayé ẹlòmí bí kó kú sí ilé ọtí ẹlòmí tẹ́lẹ̀ ìdí fọ́ lórí ẹlòmí ìbẹ̀sì kékékéké bídíà iná ẹ̀yìn ìjọgbádùn bídíà náà ni àwọn èèyàn a máa gbé bídíà àti sáàrẹ̀ lárúgẹ wọn ti máa rẹ súnà lẹ́fìlẹ̀ àdúrà táwọn bàbá ṣe jọ ẹ̀pẹ̀ ní jẹ́júmọ́ rẹ̀ lórí ẹ̀pẹ̀ nígbàtí yẹn bá ń gbé bíbí àti sáàlì ga tí wọ́n ń rẹ̀ súnà nẹ́bí ilẹ̀ ẹlòmí ọmọ jù máa nìlọ ibi bíbí àlego rẹ̀ mẹ́lẹ̀ sí ibi bíbí àlego rẹ̀ mẹ́lẹ̀ sí àbẹ́bí súnà ẹ̀ ọ́sọ pé àlejẹ súnà wọ́n tán àbá lè ṣe bíbí àtàrí àmọ́ mi ní súnà nìyẹn tí máa èṣù nílọ láàmú èṣù ṣe ìpọ́ lẹ́gùn rẹ̀ bí lè rí sí níjà lẹ́gùn rẹ̀ bí rọ̀ pẹ̀kẹ̀ sí súnà gbogbo àwọn ṣẹ́ bí i àti ṣẹ́ kúfùrù ni àti ṣẹ́ ṣírk tàwájú

kò ní sáàbò sí fẹ́ nìkaka wala yazlimu rabbuka ahada ọlọ́wọ́ bá o ní sí àbò sí fẹ́ nìkaka ìtumẹ̀ ní pé ọlọ́wọ́ bá alékẹ́lá ní jẹ níyà àbọ́lọ́wọ́ o ní sí àjẹyàn lórí wàláyọ́gbìlìm rọ́bùkà àṣàdà bẹ́ẹ̀ lọ́lọ́wọ́n bá àlejẹ́lá ò ní sí àdínkù dáadáa rẹ tó bá ṣe ọlọ́wọ́n bá àlejẹ́lá ò ní sí àdínkù ẹ̀san lórí ẹ̀ ẹ̀san tó pé jazā'an wifāqan ẹ̀san tó bá ń bá iṣẹ́ tó ń dálukú bá ṣe mọ́ lọ́lọ́wọ́n bó fún lọ́dọ̀ ọlọ́wọ́n bá èèyàn ní ti sẹ́bí ẹ̀rẹ́ kọ́wàjẹ̀ ẹ̀lírí kò rọrùn

èyàn kan ti wà nínú ọ́fíìsì si ó sì máa ké lálálá òun gbówó ọpọlọ tí wá gbówó ọpọlọ nìkan tẹ́rí báírò yìí ọlọ́ọ̀mọ́ ò yóò máa yóò sì máa fi yóò fi jalè sí ẹni tó 47 lè fi ẹni tó 47 sẹ́ tó já lóòrùn ẹ́ eh, kí tó kó fẹ́ǹsì tọ́lọ́wọ́ bàtà tó kìtì gan rọ́lẹ̀ àpẹẹrẹ wọ́n sí bàtì lọ jáde àwọn bàtà tí wọ́n kọ́ yẹ ó lè lè mọ́ bá yẹ ó kìtì gan ní ilé olè ọ̀rọ̀ bá ọlọ́ì èsù ní kan ó lè tẹ́lẹ̀ tí ń jẹ tó gbé k47 lè ríjà èyàn ká sí wà lọ́bìsì wà láì kọ́kà yíò dò kàṣì náà nì kọ́kà yíò dò kàṣì ojú ẹyọ kan tó lè wà láì ó ti pọ̀ àmà lórí ojú ẹyọ kan tó bá jẹ wà rẹ̀ yí mẹ́ta sí ké àà owó dé subhanallah lọ́lọ́dọ̀ ọlọ́run ọba wà láyé jù mọ́ búká àṣàjà ọlọ́run ní sábò sí náà nìkàkà ọmọ nàìjíríà iná sí ní yọ ṣe ń torí pé wọn láǹfààní àti kàwé lójọ́ fọ́mọ̀ ẹ̀jì àbí ẹ̀jì sáìnì ìyàfún tó jọ́kọ̀ kàwé àpòsí lélé ìbáyìí báwo lọ̀mọ́ yẹ torí sínà kí o ṣe subhanallah tó fi jẹ́ sí pé títí ẹ̀ fi tọ́ sí yà àwọn ibi tí wọ́n ti gbé àwọn ètò tẹ́ẹ̀tẹ̀lé wa gan wà láì wọn ló àwọn náà ní ibi tí wọ́n ti ń lùgbọ́ náà bàbá mú àmọ́bí tí ebi táwà burú sí àwọn òbúrú síbẹ̀ ibi táwà burú sí àwọn òfin burú síbẹ̀ anábi sallallahu alaihi wasallam sọ pé ọlọ́run àbẹ́bí ní àwọn mẹ́ta kan ń bẹ ọlọ́wọ́ bá láwọn mẹ́ta kan bẹ èmi ọlọ́wọ́ bá ní màá bá wọn jà èmi ọlọ́wọ́ bá fún rárá mi màá bá wọn jà ìníjà àwọn màlẹ́kà sí wọn ìníjà tẹ́gùn sí wọn mi ìníjà kẹta náà àwọn ogun èmi ọlọ́wọ́ bá sí wọn èmi ọlọ́wọ́ bá fúnra mi èmi ni màá bá wọn jà nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn àrẹ́bí ní wàrọ́jù lani jẹrọ àjíyọrọ ọkùnrin tó gba èèyàn pé kọ́ wá bá wọn ṣiṣẹ́ ọgbà àbí gbogbo èèyàn tí ẹ̀mọ́ ń gbà pé wà bá mi ṣiṣẹ́ kí n fún ọlọ́ wàlám yóò amẹ́ni wá parí tẹ́tán ọ̀ fún olówó sẹ́ rẹ̀ ah wàláì ọ̀rọ̀ bọjà èyí ń pọ̀ o tẹ́gbọ́n àwọn bàbá Aa! Ah, ní ẹmọ́ jẹ́ kó mú aláàrúgbẹ̀ gbẹ! ni bẹ́yàn báyìí bẹ́yàn báyìí tẹ́yàn báyìí bàyàn wá bá mi ṣiṣẹ́ ẹ̀yẹn wá sí lẹ́ta wá lónìí wá lọ́la tẹ́ni ẹni wá wùpẹ́ á alájì ah, inú ọlọ́run fún wọn pé mi ò tó yẹn lọ ẹ̀yìn wà láì wọnú ọlọ́run kò sọ ọlọ́run mọ̀ kò sọ aláyọ̀ ni mọ̀rọ̀ bùkà nítorí ẹ̀lọ́lọ́wọ́ ọba àríkílá ti sọ wípé ọlọ́ni kódà inna Allaha la yuzlimu mithqala dharra ọlọ́ni àwọ ọlọ́wọ́ ọba àkí ń sàbòsí fáwọn èèyàn àkí ń sàbòsí rárá mithqala dharra kódà kábòsí like atom dharra lọ́dà láwọn lárúbáwá wọ́n ni asghar juz'in fil kaymiyyah in tó kéré jù nínú chemical ní tó kéré jù is an atom nínú chemical company bá atom ló kéré ní zarro asghar tí like an atom bí atom bó lọ ma náà gbọ́ kòkòrò ní ma náà gbọ́ àrí kòkòrò yẹ́ tó atom kòkòrò yẹn kò kéré gẹ́gẹ́ sí nǹkan tí àwọn olóyìnbó pè ní atom atom yẹn ó kéré jù kòkòrò yẹn lọ ọlọ́run bá ní kódà tí àbòsí bá kéré inna Allaha la yuzlimu mithqala dharra ọlọ́run bá lóhun ọlọ́run bó ní sàbòsí kódà kó kéré bí an atom yóòbá ọmọnẹ́gún náà kọ́lá lè pé yóòbá ní tí kéèkò ọmọnẹ́gún àmọ́ ọmọnẹ́gún lọ́fẹ́ ní yóòbá mọ̀ tó

ويؤتيه من لدنه أجرا ma ọlọ́run bá ní ìmí ma wá fún ẹni bẹ́ẹ̀ látọ̀dẹ̀ ìmí látọ̀dẹ̀ ìmí ọlọ́run ọba ajran azima ẹ̀san tó tóbi ẹ̀san tó tóbi bẹ́yàn bá ìṣiṣẹ́ ẹ̀rẹ́ kékeré báyìí ọlọ́run multiply alhassanatu bi ashri amthaliha dáadáa ẹ̀rọ kan tẹ́yàn bá ṣe tàǹtẹ́ni ẹ̀ tàǹtẹ́ni ń dáadáa ẹ̀rọ lọ́wọ́ bá lẹ́gbẹ̀rẹ̀ bí sàmìyà kódà ìlàsábìrì ní àti bú ìfì ọlọ́ọ̀bá náà tẹ́tẹ́ lómi ládìpele ládìpele ládìpele títí yẹgẹ́ títí lọ sí bí àìpele sàbìrì 700 700 times ọlọ́run bá lè dáwà máa ṣe tẹ́lù mí bẹ́ nítorí ọrọ̀rùn kájọ sí sẹ́ẹ̀rẹ́ kí ládá wá sí ó sì jura wa lọ́dọ̀ ọlọ́run bá nítorí bí ìmáni wọn bá ti tóbi tó bí ìmáni ẹni kọ̀ọ̀kan bá ti lágbára tó ó ní ó sọrú ẹ̀san tí ó nígbà lọ́dọ̀ ọlọ́run bá lórí tẹ́tọ́ bá ṣe agbáṣẹjọ́ kírùn-ún wá jura wa lórí ẹ̀ ìmáni ni

ẹ̀mẹ́ni lára mi bá wí subhanallah Khalid ibn al-Walid lára mi bá wí tani Khalid ibn al-Walid sahabi Saifullah ìdá ọlọ́run bá ìdá ọlọ́run lákọ̀bù sí ẹniyẹ òun ẹ̀mọ́ràn sábà máa ń gbòye oye tó ń gbà ní Saifullah ìgbà tí ọkọjá ẹ̀yẹ kí sọ̀hábà kejì tó wù jùlọ tani sọ̀hábì náà tàlọ́nà sí ó ti gbàgbé sọ̀hábì tó kọjá yìí a ṣùgbẹ́n Khalid ibn Walid ọwàbù ìrọwà lórí ànábì sọ́lọ́lọ́sọ́lá ànábì wá pẹ̀ Khalid ìyọwọ́nù ẹ̀ sọ̀hábì sí sọ̀hábì látàṣúgbù àṣìhábì ẹ̀dàkùn tí èbá wá sí ìwọ́tọ̀ jẹ́ sọ̀hábì lọ bá mú nígbàtí sọ̀hábí bú sọ̀hábí tánàbí wọ́n rẹ̀ pé ẹ má bú sọ̀hábí mi nítorí pé àwọn sọ̀hábà wé tẹgbẹ́ ara wọn àwọn sọ̀hábà jùra wọn lọ orí bá ní sí wàláì jùra wọn lọ gbogbo ipò àwọn sọ̀hábà pátápátá ẹ̀rẹ́ ní mẹ́ta gbogbo

wọ́n pọ̀ nàìjíríà gan àwọn òkè tó wà nàìjíríà yẹ bí ọmọ lọ́jẹ́ bí ọmọ ní òkè uhud arẹ́bìnrin tẹ́ bá ní tó sókè uhud ní gold fa anfaqahu fi sabilillah tó wá náà títí pá ọ̀nà ọlọ́ọ̀bá o fi gbọ́ bùkátà yàtọ̀ sí pọ́ sójú ọ̀nà tó fi tán ma bálàwọ̀ múdà àhádìí o lè ní ládá tí sọ̀hábà tó bá ná múdù kan góòdù múdù kan dáa mafi ọjá ká inú àwẹ̀ múdù bó lè kéré fún ẹ̀ ládá tí sọ̀hábà bá rí lórí múdù kan tó fi sàárà sójú ọ̀nà ọba ìwọ́tọ́ ológe ugbò o lè ní ládá rẹ̀ láíláí kódà wà lánà sí ìfàrù arábìnrin kódà múdù kan tẹ̀ tó pọ̀ kọ́ bá nálà jí múdù ní góòdì sójú ọ̀nà náà ọba aládá tí ó ní ìwò olé ní láíláí ẹ̀dá ìdẹ́ta ọlọ́pọ̀ jù náà méjèèjì sọ pé jẹ́ ti wọ́n tó náà òkè lórí ní góòdì àmá tó ń ti bẹ́ẹ̀ lè ládá tó ń bá ní kílọ́pàá nítorí ìmáàni ìmáàni ni òyíbá ní ti ọlọ́wọ́ bá níwà in taku hasana ọlọ́ni bá ṣe dáadáa yùbọ̀ ìfúhù awùbọ̀ ìfúhà ọlọ́wọ́ bá lẹ́kẹ̀lẹ́ ó ṣe ní yóò ṣe ládìpele ọlọ́wọ́ bá lẹ́kẹ̀lẹ́ ó sì sàn ẹ̀lẹ́sàn látọ̀dọ̀ rẹ̀ wá lórí ẹ̀san dáadáa bá máa bẹ́yẹn bá sáà ìdá ṣe bọ́ ẹ̀kọ́ lọ́wọ́ bá multiply ti ẹ̀ náà ni agbọ́nàmọ̀ òfin ṣe bẹ́ẹ̀ من جاء بحسنة فله عشر أمثالها ومن جاء بسيئة فلا يجزى إلا مثلها ọlọ́ọ̀bá lẹ́ni tó bá ṣe dáadáa tó bá mú sẹ́ẹ̀rí kan wá ẹ̀san mẹ́wàá rí ẹ̀lá ọlọ́ọ̀bá lè kéré fi tán àmẹ́ tó bá ṣàìdẹ́ ọkànkan pàdá ìjẹta ọlọ́ọ̀bá láàrin sàn wọlé sàn ilá mẹ́sìlúwà àbí dèédé ẹyọkan tó ṣe yẹn dédé ẹ̀kan tó ṣe lásán ọlọ́ọ̀bọ̀ ní multiply sí ẹ̀ torí pé ọlọ́ọ̀bá ìnàlọ́ aláyọ́gbìlímú láyọ́gbìlí mẹ́tọ́nà zárọ̀ ọlọ́ọ̀bọ̀ ní bákaná ọlọ́ọ̀bà àríkẹ́lá tó sọ láyé ní ọlọ́ni wà náà ìlmàwàzínà kíṣpọ̀ ní yọ́mìn kìyàmà ọlọ́ni tó bá jẹ́ bẹ̀rẹ̀ kìyàmà gbogbo dáwà ọlọ́wọ́ bó ṣe pẹ̀lú skéèlì pẹ̀lú òṣùwọ̀n ni ọlọ́ọ̀bá ní á gbé òṣùwọ̀n déédé kalẹ̀ lọ́jọ́ gbé ọlọ́wọ́ bá pàtàkì òṣùwọ̀n púpọ̀ àbáwọn ọmọ àgbẹ́bí adama pàápàá jùlọ ọmọ nàìjíríà àwọn máa ń ṣe ìjàmbó òṣùwọ̀n a máa ń ṣe ìjàmbó òṣùwọ̀n bẹ́yẹn bá fẹ́ ṣe dáadáa jù láyé lórí àwọn nǹkan ẹ máa ń pè lórí òṣùwọ̀n òṣùwọ̀n ní gbogbo nǹkan lólóṣùwọ̀n tiẹ̀ gbogbo nǹkan pátá òun náà lólóṣùwọ̀n ọlọ́wọ́n bá alẹ́kẹ́lá ò ní ìjàmbó òṣùwọ̀n gbèdé nǹkan tó ń kálukú bá gbé wọn ìwọ̀n tó ń kálukú bẹ́ gbé náà ni náà lọ́wọ́ bá lékelé bí sálẹ́sàn nítorí pọ́nà ọmọ ọ̀fẹ́ sàbòsí báwo wá láwọn ọmọ nẹ́bí adábòsí wá máa sàbòsí fọ́ra wa nítorí ọlọ́wọ́ bá lékelé sọ láyé kan nínú ọlọ́ba ní yá ìbáàdì inni haramtu zulma ala nafsi ọlọ́ni mo ẹ̀yẹ rú èmi ọlọ́wọ́ bá wọ̀ ọlọ́ni èmi ọlọ́wọ́ bá sàbòsí lẹ́nu lé wọ̀fẹ́ ara mi wàjà ń tu wùmí ọlọ́ni mọ́ wá sí àbòsíṣe láàrin ẹ̀yin náà léèwọ̀ fúnra yín ẹ gbọ́dọ̀ sàbòsí fúnra yín tó látara báyìí àbòsí nǹkan tọ́lọ̀ ọmọ ọ̀fẹ́ kódà Ànábì ní àzúlùmù zulumatun yawmal qiyamah Ànábì ní àbòsí ṣíṣe okùnkùn ní ọjẹ́ lọ́jọ́ pẹ̀lẹ̀ kìyàmà okùnkùn يسعى نورهم من بين أيديهم ومن يسعى نورهم بين أيديهم ومن أيمانهم وأيمان أبي وفي وبأيمانهم ìmẹ́lẹ̀ àwọn amòmìnì yóò máa tẹ̀ níwájú wọn yóò ti máa tẹ̀lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún wọn يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا الله الله لنا لنا نورنا وغفر wọ́n wá sọ fọ́lọ́ ọba fí ọlọ́run àtìmím lánà nọ́ọ̀rọ̀nà ọlọ́run bàbá wa pé ìmẹ́lẹ̀ wà yìí wọ́n fèrè lánà fọ́lọ́run bá kó ìsàforíjì fún wa abùkátà mẹ́lẹ̀ jọ ẹ̀ anábì sọ́lọ́lọ́sọ́lọ́

ọ̀nzùrúnà ya ayi ìntẹ̀bìrúnà ẹdúó lè wá kéde ẹwò wá kéde ẹwò ọmọ ẹ̀ẹ̀mọ̀dí kí lẹ́lẹ́ ìwò wọ́n sí lọ́bá wò yí kọ́ ẹ̀yọ́ wà lẹ́mọ̀ yí lára ní àmá ìntẹ̀bìrúnà ẹdúó lè wá mẹ́kọ̀ọ́tẹ́bí mìnúrìkù káṣe ìkòtìbá ẹjẹ́ káwa náà di jíǹsì nínú àwọn mọ̀mìnà máa sọ pé àà ah, ah, ìrùjí ìrọ̀rọ̀ àpù china dáàmà bí dáà tí ń bọ̀ ẹ̀yìn ẹ padà síbẹ̀ pàdìsẹ́bìsì lóòrọ̀ iná ẹ̀rọ wá torchlight ẹ̀rọ wá torchlight ẹ́ ibi dáà ti mú ti wá ẹ̀yìn ẹ̀rọ wá bọ́yẹ̀ ilé orí fi ilẹ̀ because èwo ní káàbà fún ilẹ́jà jẹ ẹja ń kọ ilẹ́jà pa tó láwọn àwọn alìmọ̀nàbìkún kò ní sí mọ́lẹ̀ lára tiwọn ó ń gẹ́lú kú sí bùkátà mọ́lẹ̀ láti ẹ̀rìn jọ ẹ̀ wọ́n máa sọ bá àwọn òmìnà a ah, nígbàjọ wà nílé ayé ni ìgbàgbọ́ ẹ̀tẹ̀ tántàn lé ayé wọ́n rò pé ó dárí kìí àmà ní ẹ̀dẹ́gbẹ́ lóde wa máa jàǹfà ní ìmọ́lẹ̀yìn lọ wọ́n ni kílá rùjí ìwọ̀rọ̀ àkùnfàṣẹ́mìsù náà ihe bí jẹ́ lákéjì wọn ni wọn fàgbórí bàbá ìnáwó bí sórí lẹ́hùn bàbá ọlọ́ọ̀bá ní fẹ́ǹsì yìí máa nílẹ̀kùn bá ọ̀pínúhù bí i rọ́ṣmà ibi inú fẹ́ǹsì yẹn tó kọta òmìnirí rọ́ṣmà ìkí ọlọ́ọ̀bá lọ́wà bẹ́ wà ìwà àjọmọ́wà lẹ́jọ́ bá sí mà ní pé àjọmọ́wà ní ọ̀tọ́ ni àmẹ́yìn fẹ́ǹsì lẹ́yìn wà lónìí tó pé jọ náà ìmánì ẹ̀yìn fẹ́ǹsì lẹ́yìn náà ní àwọn ìmánì sí ọ̀wọ́lé ìmánì ẹ̀yìn fẹ́ǹsì ó ní e, àjọmọ́wà tó tọ́ ni àmọ́rú ẹ̀sán tọ́tọ́ sí yọrọ̀ kọlu bada wani bẹ́ẹ̀ ni a wàlákin na kun mazantum an fúntakù abẹ́ kó fìtí na bára yìí ayé kò bá jẹ́ wíwú ẹ̀gbọ́ wata rọ́ta su ẹ̀rẹ́ tí ẹjọ́ gbìyà kí a mẹ́ fẹ́ràn ẹjọ́ náà ṣe jẹ́ náà wọ́n rùtábẹ̀ tù ẹni sẹ́ èméjì pàpọ́jọ́ ìyàwó wáyé àdúgbò ní wáyé wọ́bọ́rọ̀ tí múmù àmàlìyìn ádì ádà ádà alẹ́ ayọ́ tẹ̀yìn jẹ wọ́bọ́rọ̀ tí múmù àmàlìyìn حتى جاء أمر الله tí kú fi yẹ́ wá báyìí ọ̀gọ́rọ̀kú bí láyé gọ́rù akẹnijẹ́ سبحان الله jẹ́ nípa ọlọ́wọ́ wa subhanallah àbòsí tí ó padà jù lọ́jọ́ gbé dàkìyàmà ní tó ń pé àwọn akẹ́ẹ̀sẹ̀ rí àwọn alìmùnàfikún alábòsí ni wọ́n sàbòsí tẹ́lẹ̀ ara wọn náà ọlọ́ni wà láyọ̀ bí mọ̀rọ̀gbùka àhàdà ọlọ́wọ́ bá lóhun ní sàbòsí fẹ́ni kankan àsìkò ti lọ àní láǹfààní àti mú àyà tó tẹ̀lé torí pé àyà tó tẹ̀lé náà àwọn gbá ń kọ́ gbé ọ̀rọ̀ ló wà ń bẹ̀ ọlọ́wọ́ bá àwọn nǹkan tó lè fàá tí òbí ní bá ọlọ́run bá dáadáa lọ́jọ́ gbẹ̀rẹ̀ ṣìyàmà ọlọ́run bá fẹ́ fún wa láṣìírí ọlọ́run bá fẹ́ sàlàyé fún wa mo sọ wípé àníma mùsùlùmí jẹ́ wàlọ́yì ìmọ̀ tí ó gbáyè ní tó gbòòrò ilé méjèèjì adama ní náà

kí ní àtọ́ yẹ ká wọn kí yẹ kí a nípa wọn kí ló yẹ ká nípa wọn ọlọ́ọ̀bà sàlàyé so ló fi jẹ́ sí pé Islam ẹ̀sìn mani ẹ̀sìn knowledge pẹ̀lá ní sí inshallah ta'ala tàbá débẹ̀ a ma sọ fún wa àwọn orí ò nígbàgbọ́ nínú àwọn tí ò nígbàgbọ́ òun náà ni àwọn àwọn nínú àwọn àkídà àwọn òun náà ní kí wọ́n ìgbà fáwọn ìjànú bẹ̀ ẹ̀rọ náà gbà àwọn alùpàdé a ní ìgbà fáwọn ìjànú bẹ̀ àtàwọn alùfàlásífà àwọn ní filosofi àwọn alùfàlásífà wọn àgbà ipá ìjànú bẹ̀ inshallah ta'ala ilé ìlà àtàwọn nǹkan ní tó jọmá àtọ̀rọ̀kúnlẹ̀ ká máa kúnlẹ̀ kíni kí làwọn àdájú ẹ̀ gbogbo àwọn eléyìí lára àwọn kàtà máa bá pàdé nínú àyà tó tẹ̀lé nítorí pé ọ̀rọ̀ sùjúdù wà ń bẹ̀ ṣe rá ní so inshallah ta'ala الله bá lékelá kó sọ́wà kọ́lọ́wọ̀n bá kí ó pàwá mẹ́ lórí iman lórí ìdúróṣinṣin lórí ẹ̀sìn ju àsìkò yìí lọ la ilaha illallah subhanaka allahumma hamdik shada la ilaha Thank you.